والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتفهم الله وبالا نجله أترى إكي أتيجي فون أسواج إداء olùfẹ́wà olùṣìfẹ́wà alfáwà àgbà níbiwà muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́nkún ọba nàbì náà tàwọn aráàlú rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àwọn ọ̀gá wa gbogbo àwa jàmá lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọta fàánù èyí wa kò láti àlùkẹ́ àmà kíra dáa fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní òní àni mùsùlùmí al-adif ti bàbá wa Muhammad Salih al-Uthaymeen kíra àti ń kọ́ wa nípa techniques àwọn adif tí a yẹ pé a fi mọ ojúlówó àdéhìsì àti ẹ̀dẹ́ pé àgbélẹ̀rọ ni bíta ń kalọ́wọ́ gan náà ni al-mawdu'at àwọn àgbélẹ̀rọ àdéhìsì tí a yẹ pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bó ṣe ṣàdéhùn pé wọ́n gáìdì Qur'an inna nanu nazalna dhikra wa inna lahu lahafizun ọ̀dà máa dúró tó Qur'an àwọn aláṣọ Kùránì kalẹ̀ àpapọ̀ mójútó àwọn afáàní bẹ́ẹ̀ lọ́lọ́run ti rán mójútó kù súnnà náà lórí pé báwọn ọ̀tá Islam àwọn mùsùlùmí àtàwọn mùsùlùmí àtàwọn zanadik wọ́n ti try tó wọ́n ti gbìyànjú tó wọ́n ti effort wọn tó wọ́n náwó wọn wọ́n lásìkò wọn láti rú sí rújú sínú súnnà ọlọ́run ní káwọn afá ọlọ́run rò wọn iṣẹ́ gbogbo ẹ̀ lọ́n tàdà lù náà rí dáàbì kí á mọ ọlọ́run fi tó táwọn kan bá fẹ́ gbé nǹkan wá ní islam tí ò ṣe wọ́n lè ti pa wọ́n ti pa wọ́n ti pa wọ́n ti pa àmọ́tẹ́ lọ ọlọ́run làwọn afá nínú iṣẹ́ àgbẹ̀ ara ọjọ́ ìgbélọ́wọ́ yìí ìbámu kódà wọ́n lè máa pẹ̀lú àwọn ní sàlàfíà wọ́n lè máa pẹ̀lú ní alùsùn wọ́n lè máa pẹ̀lú ní alùsùn àmọ́ wọ́n lò wọ́n tí wọ́n mọ̀ pé wọ́n lò àwọn wọ́n ti ń gbé báyìí ọlọ́run ti lọ àwọn àkàtàbù ká àwọn àǹjáàbù inú súnà tí wọ́n gbé wọn máa ká dànù ní olùmọ́tò ní ṣe dáadáa sọ àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wà yí kárípà kọkà sí dáadáa ó wà very very kọ́lọ́mọ́tò àfiyé wájú bá ti máa ṣàlàyé ẹ̀ lọ tí bá ti mistake ọ̀rọ̀ nípa àlùmọ̀ọ́dún 24 لاوة والأحاديث الموضوعة كثيرة منها ثاني أو أوديس أو فبكت يد أبيب توا قرب من السلام كثيرة منها ننولي الله أقول أحاديث في زيارة القبر النبي صلى الله عليه وسلم àwọn àdìsọ wá nípa ziara ìlọsíta ìlọsí ziyara kábàrí àdìbí sẹlẹm tó bá lọ kábàrí àdìbí sẹlẹm báyìí báyìí báyìí báyìí báyìí ọ̀pọ̀lọpọ̀ àdìsọ wá ń parẹ̀ gbéra mọ̀ọ́dọ́ọ̀nù. nọ́mbà 2 أحاديث في فضائل شهر رمضان ومزية صلاة فيه حديث هو نبا ولاد بفوس رجب عفوا في مزية رجب أو شهر رجب oṣù rajab àwọn ọlọ́dún bẹ fóṣù rajab àti ẹ̀sà àwọn náfílà ẹ̀sà nínú oṣù rajab nínú oṣù rajab ló máa ń yan náfílà israel miraj pàápàá jùlọ ní 27th of rajab wọ́n ní àwọn fẹ́ fi kọ́tù ìṣẹ́ ọlọ́sùn sẹ́lẹ̀ on 27th of rajab lórí ìrìnàjò israel miraj báwọn náà fẹ́ rìnrìn àjò ẹni kò yíwa tó ń mọ yẹn lábílà kan bẹ̀ ó ní yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí nínú ẹ̀ náà ni àdéhìsì fi àyáde ìdìr nínú ẹ̀ ni àdéhìsì wa ń gba pé ìdìr wà láyé ìdìr tó bá ní Musa ló gbà sọ àyíbá Musa alayhi salatu wa salam àti tí ayé lè bá tó bí ọrùn ìrìn àjò wà ná òjá ìlànà bíi lẹ́yìn pé ìmọ̀ wa bá nàbí sẹ̀lẹ̀m wa bá nàbí sẹ̀lẹ̀m wà hádàrà dáfìlì yìí lẹ́yìn náà ó wà ní lórí sí wà hádàrà dáfìlì wà wà ní lórí sí ànábì sẹ̀lẹ̀m àwọn pẹ̀lú òun sí ànábì sẹ̀lẹ̀m gbogbo ilé àwọn àwọn àdìsí wọ̀nyí ọwọ́ náà wọn báàbù oríṣiríṣi wọ́n pọ́n káàkiri ni abẹ́múdí ẹ̀wà náà nẹ́tọ́rọ̀ mí náà máa yẹ̀lẹ̀ nínú àdìsí wọn wí ni wọ́n máa sọ ẹ̀rù pé wọ́n ní fi àníbi sẹ́lẹ̀ ni bọ̀dá ìwọ́ fún kọ́lé kọ́bá ìsìlámù wọ́n ní àníṣe pé àhẹ́bùl arab ní ẹ̀fẹ̀rẹ́ àfẹ́lú ilẹ̀ àdìsí pọ́pùlà kan táwọn máa ń kalẹ̀ kí ó kan ẹni fẹ́ lárúbáwá torí nǹkan mẹ́ta lẹ́ẹ̀ni torí mi gan larabawa ni mi eléyìí gan tó kẹfí lébi larabawa wọ qur'an arabi èdè qur'an arabi ni wọ lisan ahli janna arabi àwọn ará janna arabu ma sọ funfun kama yẹ ta yíwa kẹ nífẹ̀ẹ́ larabawa àwọn ṣí àwọn ará faru àwọn iran nínú àwọn arìbá àwọn nàbà lè hun àdìsí ní ọlá fún èdè wọn àwọn ni lugatu al-janna firus o lugatu al-nar arabi àwọn ọba wọn lábá mú ní kékeré wọ́n ní èdè àwọn ará iná ni alárúbáwá èdè àwọn ará al-janna ni èdè firus ó yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn adílórí lébèsè gbọ́dọ̀ sọ fún yí pé àwọn àrùn tó ń bẹ̀rẹ̀ sí ìwọ̀n kọ́kọ́ wo ohun àdìs àwọn tá a ní wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ohun àdìs àbá àbẹ̀rẹ̀ àfẹ́ àwọn jẹ́mọ́ àwọn olókọ́ bẹ̀rẹ̀ sí ohun àdìs nínú àwọn fẹ́ẹ̀tì Islam ẹ̀gbọ́n ẹ̀ ti àwọn ará Iraki sọ pé àwọn aráàlú àwọn àwọn ẹ̀kì wo olùjọmọ Nàìjíríà ni olùjọmọ Gánà ni olùjọmọ níwẹ̀ ni olùjọmọ Fúlàní olùjọ Yorùbá ni sọ pé àwọn aráàlú àwọn àwọn àwọn sẹ́ẹ̀tì mo pè àwọn sẹ́ẹ̀tì wo àwọn fẹ́rẹ́kà wo náà ọ̀dọ̀kùn tí wọ́n fi sọ́tọ̀ náà ọmọ nurudin àwọn kan wáyé wọ́n mi rò pé àwọn ẹ̀kọ́ tó le tó le tó ẹgbẹ́ káàkiri mà ní àwọn mùtẹ́sílà ṣé ó abdulaziz ọ̀yọ́ méjì fún ẹ̀ mùtẹ́sílà àwọn àkàwárìjì ń bọ́ nínú mistake ńlá bọ́ nínú mistake ńlá jùlọ àwọn àwárí àwọn ni wọ́n bí àwọn mọ̀tẹ́sílẹ̀ àwọn egun ewu àdí àwọn ọkọ̀ tí ẹ̀gbà ní ìṣẹ̀lẹ̀ gbọ́ngbà bí ibi gbọ́n ohun àdí àwọn lọ́dọ̀ àwárí ìbá tí ẹ̀ bá kúrọ́ káfẹ́ túnmí gbọ́ ẹ̀rẹ̀ ilé àdìgbẹ̀yọ̀ kan báyìí tẹ́rù pa àwọn àwárí ìbá ọ̀rọ̀ ọ̀tọ́lọ̀ ni wọ́n àwọn ní táwọn àkọ́kọ́ ṣe ní pé àwọn ní oníbíbí alára ọ̀kọ́ hmm? lógo àwọn ọkọ̀ wọn àrí tó kúrò máa níbi ìṣẹ̀lẹ̀ kí ló ṣe yín àbójú àárọ̀ ìdí ọkọ̀ lábúrúwárì náà àwọn ṣíyà àwọn ṣíyà àwọn ará iraq ti bá ìpè àmọ́ ará àdúgbò ní sọ àwọn àwọn tó kọ́ ohun àdúgbò náà wọ́n ṣí à àwọn bẹ̀rẹ̀ sí kúrúmọ́ níbi sẹ́lẹ̀ fi fámìlì àlè ìdí àbí ìtàlì àti pààlì lé ó di wa àwọn ni wọ́n kọ́ ohun àdúgbò ó di wa àwọn ará wọn jù àlàmì àlùsùnà àwọn àlùsùnà mi àwọn jù àlà àwọn náà fún wọn létí látọ̀jú yìí wọ́n ní inna fi jannati shajara àwọn arúsùn náà wù wọn nínú aljanna kíkọ́ wà láà àwòrán tó lọ́dọ̀ ọ̀dọ̀rọ̀ green àwọn ewé rẹ̀ tí a bá green kọ́ lè ewé ìjìnì mọ̀tòrí ara kulli warakatin minha wọ́n á kọ́ sí gbogbo ewé kọ̀ọ̀kan لا إله إلا الله محمد رسول الله أبو بكر الصديق عمر فاروق عثمان ذو نور وما ذكروا عليه وقال عبيد لا إله إلا الله محمد رسول الله أبو بكر الصديق عمر فاروق عثمان ذو نور وما ذكروا علي أنا أقول لهم شيء عجانب ibi ali tí ìnà ọ̀rọ̀ yẹn àwọn náà wọ́n wọ́n dákọ̀ alì àwọn ará àwọn èèyàn alì náà wọ́n ti wọ́n dá àwọn sí àmọ̀gbẹ́ àwọn lọ̀gá àgbà nípa àdéhùn bẹ́ẹ̀ ni wọ́n mọ àdéhùn fadlu ma'awiya nígbà wọn pé àwọn èèyàn tí wọ́n ti pán من أحبه فقد أحبني ومن قبل قبلني فقد قبله أي ذبا نفعل ونفعل علي أبا نفعل علي ونفعل أبا نفعل بقول علي وقول رامنانو تري أرى من علي لو أنا أهل سنة والمعديد بي تباني أهل سنة هم أوان فامنوا بأجبال من أهل السنة وأهل السنة قد يقولوا هم حديث أو ذا أما لا يبقى أنا أبقى أو أنا أقول ما فلا بابه àwọn náà máa rí sí wọn bá ní àníbi sọ pé kára rọ̀ sọ́lẹ̀ alùpùpù náà ó sálásá ana wọ́n Jibril ọmọ ana wọ́n Jibril wọ́n Muawiya ipe àníbi ní alùpùpù náà sálásá àwọn ọ̀rẹ́ ìfọkàtà mẹ́ta náà ni wọn mẹ́ta náà wọ́n fọ̀rọ̀ kẹtàrà àwọn jẹ́ pé wọn ò lè dára wọn alùpùpù náà sálásá ana èmi Muhammad. وجبريل أدي جبريل ومعاوية معاوية أدي لا من يبكر وأمر من أمر هو لا لا ما نسمي أنا ما هو لو تبغى هو أدي تقول تبغى أما لو هو كي أما فا لو بقوا واسع ولا ساري من كان ما فا يعني بيتا يعني كني ولا رابو ما تجري وتدري ما تبغى رفيع بابو بقى رابو تجري بكاري اللي يبغى yóò gbára nù lórí ẹ̀ ó díwà ọlọ́gbà wà lórí ìjìn dàdà báwọn náà nínú àdísọ tó ní ìlàpò ummati rahma fi ìtìláàfi ummati rahma bí wọ́n gbọ́ àwọn ìtìláàfi àìmà rahma pé ìyapa nù àwọn al'umma mi rahma ara àwọn fi rahma wọ́n ti wáyà kan tó jẹ rahma nínú ẹ̀ náà ni ẹ̀ mẹ́rin kankan an ka ta'isu abada ti máa ṣe ilé ayé máa wá ilé ayé jẹ́ kó máa gbélé ilé ayé lọ́lọ́ gbére mi náà ní ti rọ́ ní wọn yẹn àbá mi wá fún wa. ìmọ̀ ìdùnnìyà ká ká anákàtà èdò abàdà máa ṣe wàhálà fún ilé ayé máa lọ máa lọ máa ṣe fáyé yìí jẹ́ kó máa bẹ̀rẹ̀ lọ́ gbére yìí. wà á máa lọ àkérè tí káfa anákàtà mọ̀tò gádà máa ṣe fáyé kí á máa jẹ́ kó lọ́la náà lóko. ó yẹ yàtí máa bóòdù wáyé náà kó máa wá نعم قالوا لنا لحب الدنيا رأس كل خطيئة حب الدنيا كي نفعي أولوري ببوته ببوته لما فعل من ما يجي حب الوطن من الإيمان اللي بفرعنا حب الوطن من الإيمان نفعي أولوري بلوين هو أنه إيماني هذه حب بفرعنا لي ببوه روني وعدبي وصبعي نعم إننا خير الأسماء ما حمد وعبد إتبدع ذنوك نال ما حمد وعبد أنا بقول محمد فلان محمد تعدلين محمد تعامي محمد توفيق وقولي إتبدع ذنوك ما حمد إتبدع محمد فيه أو عبد الله عبد الله عبد الرحمن وما إلى ذلك وقد تعدلنا وقد محمد يعدل في عبد الله من عير الأسماء ما حمد أو عبد أو عبد نعم نعنى النهي عن البيع والشرف pé ó ṣe rí àkọ́kọ́ láti ṣe mẹ́jẹ̀m lórí ọwọ́ tó bá bẹ̀rẹ̀ ara ò tẹ̀rẹ̀ ọ̀kọ̀ fún wa ilé àwọn ọ̀sán mọ́ mú máa sọ́dù àwọn ọ̀sán máa sọ́dù tẹ́gbẹ́ tọ́ọ̀lù bá bẹ̀rẹ̀ àwẹ̀ tọ́ọ̀lù náà lọ́jọ́ ọdún rí ọ̀bọ̀ sí kí ní ìsìn máa rí bẹ̀ nígbà nígbà máa rí bẹ̀ gan àwọn ká bìlí bẹ̀ nílẹ̀ gan wọ́n bìlí bẹ̀ nílẹ̀ gan kódà ó tó nǹkan táwọn yẹn fi takọ àwọn àdàsó kí máa wọn fi ká kí lójọ àràfá òyà yóò mi náà àrò yóò mi yóò mi fún yọjọjọ tọ́ọ̀lù lábẹ́rẹ́ àwẹ̀ kó lábẹ́ yọ̀mọ̀ náà àríkún ọjọ́ àwẹ̀ yín náà lọ́jọ́ ọdún ilé ọjọ́ ọ̀gbúnra ọjọ́ ọ̀gbúnra pé ọjọ́ ọdún ní ọdún àwẹ̀ náà àmọ́ ọdún wọn nílẹ̀ ọdún ọdún yá قد عرف كثير من أهل الحديث في بيان الأحاديث الموضوعة دفاعا عن السنة اللهم صل على تاريخ أنا قد ألف كثير من أهل الحديث أما أقول حديث وقت قتل في بيان الأحاديث الموضوعة àkàlàyé fún apá àwọn àdìsọ jẹ́ pé wọ́n ń ní wọ́n tìfá ànàlì sunna láti dáàbò bo sunna wọ́n gbọ́dọ̀ fi dáàbò bo Qur'an lọ́n dáàbò bo sunna lókùrọ̀ àfọwọ́ afárá sáré wọ́n tààbẹ̀rẹ̀ ọmọ mi nà wọ́n tààbẹ̀rẹ̀ ọmọ láti ṣe kìlọ̀ fún fálù ọmọ ẹ máa ń kún àkọsọ àdìsí lẹ́gbẹ̀ẹ́ àdìsí ọ̀sọ́ ó kéré ọlọ́run tó lágbára pọ̀ jù sọ̀rọ̀ kan tó bá rí pé ọ̀rọ̀ yìí kò fẹ́ wọlé abẹ́fẹ́ ta kíní kan abẹ́fẹ́ ti kíní kan níkan ló gun àbísì tó àgbé ti tẹ́gbẹ̀ àwọn afárá sọ pé sọ́mù lánà rìjálàkù sọ́mù lánà rìjálàkù ẹjẹ́ akọ àwọn afárá yìí fún wa àwọn jẹ́ ìgbàdí ìsọ̀rọ̀ rìjálàkù nǹkan mi ní àlùsùn náà náà kúrú wọ́n yín gẹ́ kánà gẹ́rẹ́ náà náà tó kú lẹ́kọ̀ọ́ ẹjẹ́ akọ ẹjẹ́ akọ ẹjọ́ ìgbàdí ìjọba fún wa. al-isnadu min ad-din wa lawla isnadu lọ́kọ́ọ́lá mọ̀ṣá àmọ̀ṣá olùwọlé àwọn àkàwá ìjẹ̀kẹ́ asọ́lẹ̀ alìsínàbù nínú díì ìsínàbù tẹ̀rí ẹ̀ nínú ẹ̀sìn lọ́wọ́láwọ́lá ìsínàbù tí bá gbé ìsínàbù ti gbé àǹfùlán àǹgọ̀rọ̀wá buhari rẹ̀ wá ọgbọ́sìn láwọ dáàrì ní nọmba wán nínú àwọn tíra tí wọ́n sọ táwọn afáàṣe nínú àwọn tíra táwọn afáàṣe tó pé tó bá bẹ́ẹ̀ ka àwọn àdìsí rọ ọkọ̀ wọn bẹ̀. almọ̀dọ̀ ádìl kúbìrà àwọn àgbélẹ̀rọ àdìsí tó tóbi lè imam abdulrahman ibn jawzi mutawafa sana 597 hijira. نعم èyí tí àfá wa abdulrahman ọmọ daud tó ṣe àfá yìí kú ní five hundred ninety seven years after hijra almost nine hundred years ago làfá yìí kọtẹ́rà lórí ẹ̀ lóye lórí àwọn àhàdíìsì rọ al-mawdu'at al-kubra sheikh abdulrahman al-daud ó di wa kó àwọn àhàdíìsì ilé ìrọ́ni ilé ìrọ́ni ilé ìrọ́ni ilé ìrọ́ni wọn kò wá sọ́ọ́lẹ̀ sàrẹ̀ musulman tamọ́ yẹsẹ̀ gbòó. لكنه لم يستوعبها وأدخل فيها ما ليس منها أباه ما قوي ترى من يعني وكتا استوعب أن بكي يكون كتا torí mi six wà ń bẹ ìjọ pé ó mú àmì àdéhùn mi wà tó pàdé ìdí ni ó kì bọ́ náà mọ̀ọ́dọ̀ á ó di wa àmúgbìyànjú ọlọ́kùnrin àkọọ́lẹ̀ sàrí. nọ́mbà two kàwá ìmọ̀dùmọ́wá tó la àdéhùn mọ̀ọ́dọ̀ á àwọn pírísìpò tó kúta kódọ nípa àwọn àdíjọ ohun lè imáàmù Shawkani àgbùntọwàfà sánà alif wọ́n ní àtẹ́lù hamsin alhijri àfáàntì ẹ̀wọ́n tẹ̀ kú láìpẹ́ ni ọjọ́ wọ imáàmù Shawkani òun náà ti pèrè àgbà ní ó lè kúta láìpẹ́ ní one thousand two hundred and fifty years ago one hundred and fifty òun náà ti mú òtún tẹ̀sáhùn ẹ̀sìn òjùdọ́ pé ó wá mú ọnú ẹ̀ kò ìjà káyọ̀ lórí máa ní sẹ́mi mọ̀bí mọ̀bí òbí ti ti mọ̀bí òkè ọmọ tí wọ́n ti bá ti wá di ti wá gẹ́rí ẹ̀rọ mọ̀bí òkè ara ọ̀gbà nǹkan bá ti wá gbìyànjú wọ́n ṣe tó pé kò bá àwọn lẹ́sẹ̀ rẹ̀ nọ́mbà tẹ̀rẹ̀ تنزيع الشريعة المو مرفوعة عن الحديث الشيعة شنيعة شنيعة الموضوعة لإراقي المتوفى سنة 993 وستين وهو من أجمع ما قطب فيه أفاتح ها تو شنو وين من نعم ما بيرون تنزيع الشريعة المرفوعة عن الحديث إذا سيعفما شريعة تعبقى منه عادث شريعة فهو عادث يضبط وما هو من القوم العراقي لو جاء فاز عن العراقي توفى سنة 966 وهو قفاء كوني 963 owó mi àdúmọ̀ àmà kúti bá fi hà owó fẹ́ kúti fẹ́ kúti ni wọ́n kọ́ ń pa àwọn mọ̀dù á tó bá fẹ́ ká ń pa àdìsí wọn hù wọ́n bá rí kíra ẹ̀rọ fi jáde. àbá ni wọ́lmọ̀dù ó wọ́lmọ̀wọ́dà òun kàfẹ́rà àwọn tí wọ́n ń hun àdìsí pọ̀ o òun àwọn wọ́n pọ̀ min akbari mashhuri sọ́kọ̀ fúlàbì àwọn ará bílì àwọn máa ń fún àdíṣẹ́ isaac ibn najih al-mutalad al-mutalli afẹ́lọ́gbìn isaac ibn najih al-mutalad ohun àdíṣẹ́ dúdú ẹ̀ والمامون ابن محمد الحروي àti maamun ọmọ ahmed alharawi wa muhammad ibn يعني محمد الوسائب الكلبي والمغيرة بن السعيد الكوفي المغيرة بن سعيد ومقاتل بن سليمان في مقاتل بن سليمان والوادكي ابن أبي يحيى àti wà síkè ẹmọ àbìnrin yá gbogbo àwọn àwọn ọ̀gá àgbà náà tó àwọn àdéṣe náà wọ́n mọ àtìnáà ìran ìran lèrí àwọn kan bẹ mọ́tò wálẹ̀ kan àwọn kan bẹ mùsàfẹ̀rẹ̀kù ni wọ́n àwọn gbéra láti shark mùsàfẹ̀rẹ̀kù ni wọ́n wọ́n gbéra láti shark wọ́n wá sí garb àwọn western westerners ni wọ́n wọ́n fẹ́ bá islam gbà wọ́n á kọ́ nípa islam wọ́n á bẹ̀rẹ̀ sí fún àdéhùn láti mú àwọn ọ̀rọ̀ burúkú wá wọ́n ti polúti bible kí wọ́n polúti sunna náà wọ́n kọ́ sí ibè lórí Quran wọn ni pé kò sí wọ̀. ni wọ́n á bọ́ síbi àdéhùn àwọn mùsùlùmí kóòdù bí ṣe tọ́ ní ẹ̀dẹ́dẹ́ ọ̀rẹ́ mi kan láńpẹ́ onye Suleiman mara Suleiman Amir kó ká sí kéèkì sẹ́yìn dàdá kan ya olùdíje sí à ń gbé gbólì bẹ́lọ̀ máa ń ta ó ra wọn tó wọ́n ọlọ́run fi àbí bẹ́ẹ̀ wọ́pọ̀ ni níjẹ́ tí wọ́n láwọn irin ìfẹ́ wọlé yìí irin méje àbí mẹ́sàn-án tó wọlé yìí lẹ́gbẹ̀ẹ́ airport àwọn náà lọ abáwọn lọ alọ́dúró owó àwọn irin yìí agbọ́n tó tẹ̀lé wọn. kí ni ìbájú tó sókè bá gbọ́ fẹ́ àbíbá àwọn yìí ti fọwọ́ mọ́ tó wọ́n ń bá kábà yìí ó jẹ́ jọ́ra ìgbèrè gbọ́ àwọn ọmọ wọn ni

kúrò ọdún wọn pẹ̀lú àwọn mẹ́rin àkọ́ náà dì kọ́ ilẹ̀gbẹ́ àwọn ọmọ alìbìrà àpọ̀rọ̀ azanadik mo ti ṣe tààrí azanadik pé gbogbo tààrí pé kàbírò wọ́n azanadik azindiku ọ̀dùbá àwọn àbáyé wọn ti wọ́n ti bọ́ nípa ìkáǹtì pé dídíkù ni dídíkù lọ́mọ ẹ̀ bàbá bàbá yẹn ti dídíkù ni ó ti ní sìdíkì ẹ̀dọ̀ fún ti dídíkù sìdíkì ti ní àbúkà bẹ́ẹ̀ kọ́ ni àbá ti dídíkù àwọn mọ́mọ́ ti tàrí bẹ̀ fún yín ẹ̀yà kàbírù kiri tàrí bẹ̀ sìdíkì àrùtà àzìndíkì àzànádìkì jẹ́mu wọn ni zànádìkì náà tẹ́lẹ̀ kó fẹ́ máa fẹ́ máa bọ̀ ọmọ àdá sí ìṣẹ́ pẹ̀lú ẹ sọ fún wa ni. bẹ́ẹ̀ tíráì àzìndí alẹ́lẹ́lẹ́ kára olú islam dínà wọ́n dáwọ́dá alẹ́lẹ́lẹ́ kára olú islam kíní dínà wọ́n dáwọ́dá wọn fẹ́ islam kọjá sí wọ́n fẹ́ islam kọrọ́ọ̀lù. ní azanadik ó máa kún ọjọ́ yìí náà wọn ẹni rí ìmáàmù razi ra ìmọ̀ òdùà pé gbogbo ẹni tó bá máa ń tí bá tó bá bú sàádẹ́ mẹ́sẹ̀lẹ̀ ayi ayi sàádà ìlú agbára kan wa رضي وبعد سلعي الله صلى الله عليه الكريم وعلى آله وأصحابه أجمعين نعم الزنديق الذين كرهوا الإسلام دينا ودولة أما بوشعوا إفساد العقيدة هم يبقى كده عجني الله أكبر ورلق ولق نعم وبي Thank you. hausa mai nizo tó ní àwọn fẹ́ gbajúgbà ló sọ aláwọ̀ fẹ́ wo báwo ni bí àtúntò yìí tó sọ. ẹgbẹ́ ìyá àwọn ìgbìlẹ̀ ìṣẹ̀lẹ̀ àrí mi àdéhìí arákùnrin tó rìnrìn àjò tí ó pàdé mútìrì lójú ọ̀nà tí wọ́n jọ rìnrìn àjò tó fẹ́ pa ní mú wa. àdéhìí ibi kẹfẹ́ mi wá nù tafsir àyà tó sọ pé amáyé ìdí mo tọrọ ìlú àdá o rẹ́sùn sọ abẹ́ àyà yìí ni ibi kẹfẹ́ mi wọ́n dẹ́ ní àdéhìí hasan àmọ́ rìwáyà tó mú wáyé ẹ̀yà tẹ̀sí ìmáàmù lọ́dún kẹsìrì ìmáàmù lọ́dún kẹsìrì ayà tí mo kà yìí àmọ́ yóò dìbò mo tọrọ ìwà dáa ní arákùnrin yẹn kékeré pé àdúrà tí ó rí òmù wáyà ó di wa tó a gbé rí ìfà ẹ̀kọ́ tí eléyìí ó ní wá ọ wá gbé lórí nínú àdìsọ yẹn ọ̀sọ́ ọlọ́kọ̀ ni ọ̀sọ́ ọlọ́kọ̀ ni ó wa wọ́n la jọra wọ́n la wọ́n àdìsọ àtàlẹ́ Allahu ta'ala náà.